الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه السلام عليكم ورحمة الله وبركاته àwọn súnmọ ìrìnnà èyí tó jẹ ọ̀rọ̀ òun ni àdó àti àmàṣe kó tó di pé abẹ́rẹ́ lọ tí a bá ti kábàárà tán tí wọ́n mọ̀ dákẹ́ àbí kéèyàn náà lè dákẹ́ nígbà tó a kéèyàn bá wọn kàn àdó àwọn ọmọ bá rìn lẹ́yìn. àti àwọn àdúrà mi tó wá kó tó di bá máa ka sọ́ọ̀tù fàtíhà. nínú àwọn súnà èyí tó jẹ́ ọ̀rọ̀ àwọn oníkàṣẹ́ gbólóhùn àtàwọn kásọ̀ pé àwọn òbílà ìṣẹ̀lẹ̀ àdé ìṣẹ̀ ìtọ́ àdàlọ́jì. nínú súnà àwọn oníkàṣẹ́ bísíńlá àwọn ọ̀rọ̀ àfẹ́yí kátó bẹ̀rẹ̀ sọ́ọ̀tù fàtíhà. nínú kàwé jẹ́jẹ́ mi ọ̀ nínú súnà àwọn wọn nígbà tí a bá parí sọ́dọ̀ fàṣẹ fàtà káyọ̀ gbólóhùn àmì káwọn gbàgbé ẹni tí àmì rẹ̀ bá ṣe déédéé àmì àwọn màláíkà àwọn òṣèlú ọlọ́gbọ̀n àkọ́tàmá ní ìgbàgbé gbogbo ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ yẹn ti dá ṣáájú ṣáájú ọlọ́run pípàtì àtàwọn táàbì sóra mi lẹ́yìn rẹ̀ kò bá àjà ayá ìwọ̀n dá àkàyà nínú súnà tó jẹ́ ọlọ́rọ̀ ní táàbì sóra sàlámkọ́ alẹ́kọ̀ọ́ rẹ̀. nínú súnà tá a bá lọ sí òkú àwọn àdúrà mi ìdáàtàn máa wí tí wọ́n bá pẹ̀lú rẹ̀ òkú àbíyàn náà lè ti fẹ́ pẹ̀lú rẹ̀ òkú lẹ́yìn ìgbà tá a bá ti wí sọ̀rọ̀ sáà àlọ́ ìyẹn àwọn ìmọ̀ tán tá a bá ti wí tán. نعم الله والقدس وله الملائكة والروح سيدا بيضا سنة تركت به قالت سمع الله لمن حمده قال ربنا ولك الحمد أمي تجد تعمل ما في الليل حمدا كثيرا طيبا مباركا فيه أتباع بيضا نعم سنة إنه سنة تعالى طريقها تعالى سبحان ربي الأعلى أو أزامي ذات ما وليه táwọn èèyàn máa ń ṣe ọkọ rẹ̀ pẹ́sẹ́ bí kódà ara rẹ̀ náà lọ sí gbọ́dọ̀ kó tó sùn náà rọ́pò ìmọ̀lá rẹ̀ kàtó ọ̀rọ̀ rẹ̀. táwa tún dìde nínú ìforíkalẹ̀ tá a ṣe rọ́bì fèrè rọ́bì fèrè àwọn ní àti máa wí mi pé rọ́bì fèrè wọn hàn mí wàá fi mi wọ́n tó kúrò ní wọ́n fà mí nínú àwọn súnmọ́ ẹ̀rọ. nípa rẹ̀ àwọn yóò lè máa ṣe lórí ọ̀rọ̀ wa. bákan náà àtayá tá a bá ti ṣe tán àwọn àdó àtàmẹ́ta tó máa mú wa èyí ká wá sọ ọlọ́run tó ní bí ohun mẹ́rin lọ́wọ́ ẹni àwọn òkúta àbàlẹ̀ kọ́lọ̀ àbàlẹ̀ jahannam ọmọ ìfẹ́tì láti máhìrà ọ̀nà máa ọmọ ìfẹ́tì láti ẹlọ́sẹ̀ ìdẹ́jà àwọn nínú àwọn súnmọ́ ẹ̀wọ̀n tá a bá tún sálámà lápapọ̀ tá a sálámà lẹ́ẹ̀kejì sálámà ẹ̀dùn yẹn nínú àwọn súnmọ́ ẹ̀rọ yìí àdúrà táàtù máa ṣe mẹ́rin aláṣáláàmù kan اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام كما أتى على غيره من عاصمة إلى ما جاء nítorí pé sábà fi kírun tọ́lọ́wọ́n ọba fi gba àfikà kí n bá nàbí sí gbàǹkì nítorí kọ́sọ́ tó sọ́nù ló kà máa wà ètò wọn ní ó ní ìpọ́nú kan ọ̀gọ̀rọ̀ rẹ̀ láti lọ wí nígbà tí ọba ti kù jù ní kéékèèké òkú yẹn ká tẹ kọ́kọ́ mọ̀ yìí tí kò fi ìlérí yẹn subhanahu wa ta'ala ọdún ká kọ́ mọ̀ yẹn dáadáa náà ìforí kan lẹ́rẹ́ ká kọ́ mọ̀ yẹn dáadáa subhanahu wa ta'ala gbogbo àwọn sọ́ni aláwọ̀ lóun hàmìdà rabbana wa lakal hamd ká kọ́ mọ̀ àwọn yẹn náà sọ ká tó sẹ́wàá máa mọ àwọn mí kéékèèké lọ́sọ̀nà. Gracias.